هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين منه à ń kí ẹ̀yin ló gbọ́ wa wípé àjọ kojúmọ́ á kú oṣù Ramadan yìí kí Ọlọ́run kó jẹ́ kẹ́mi wa yọrí ẹ̀ kọ́lọ́n máa fi eré ìṣe àṣemọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa láyé inṣàlá kọ́lọ́n sì gbà níjọsìn lọ́wọ́ wa àmín àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtòyìn ètò àti àkùnrin àlèfi kò fi dín ọ̀làdùnníbi ló ń lo ọkọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr ìbéèrè àkọ́kọ́ tí wọn kọ́ mọ́ fi ṣíre òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ṣé èèyàn lè pa àkíkọ̀ lẹ́yìn ọjọ́ kọkànlélógún àbí ìgbà wo gan ni pínpín rẹ̀ ni ló pin àti pé tí èèyàn bá lè pè é àti pé tí èèyàn bá lè pa ǹjẹ́ èèyàn lè mú ọjọ́ kan ní pàtó láti fi dípò bóyá bí ijọ́ kejì tó yẹ kéèyàn pa níjọ́ ọjọ́ sí tí èèyàn ò rí pa wọn àbíbò nìyẹn ṣe lè ṣe eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹ̀kejì láti ìbàdàn ni wọ́n ti fi ṣọwọ́ wọ́n ní ǹjẹ́ ọmọ tó padà wá fúra mọ̀ wípé bàbá tó bí òun kò so igi ìyá òun wípé ǹjẹ́ ọmọ náà ní ìwọ̀ kan àbí kejì láti máa pé lórí bàbá òun níwọ̀n àgbà tí bàbá náà tó jẹ́ pé kì í tiẹ̀ tún wá ṣe mùsùlùmí eléyìí ó ìbéèrè kejì ìbéèrè kẹta wọ́n ní ǹjẹ́ síyàmù Ramadan tọ́jẹ́ ti ẹni tí àǹjànú ń dà láàmú tọ́jẹ́ pé ẹni tí àǹjànú ń dà láàmú wọ́n wá déédéé mu omi látàrí pé àǹjànú ló pa gbogbo sísẹ́mù ara rẹ̀ dà tó fi fa ipé bóyá kọ́ lọ mu mi wọ́n ní ǹjẹ́ síyàmù irúfẹ́ onítọ̀hún ǹjẹ́ ó ní àlàáfíà lọ́jọ́ náà àbí kò ní àlàáfíà ẹ̀jẹ̀ ńlá ló bá ń ṣe. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نبيل صلى الله انتو باب بما لدك keje اسلام ní kó العقيقة تبا الله tí ó bá wà lágbára láti pa lọ́jọ́ keje pé ọ̀sọ̀ di ijọ́ kẹrìnlá tí ò bá lágbára rẹ̀ níjọ́ kẹrìnlá á jẹ́ pé ijọ́ kọkànlélógún tí ò bá lágbára ní ọjọ́ kọkànlélógún yìí á jẹ́ pé gbogbo ìgbàkígbà tọ́lọ̀mùbá ni kó lágbára láti pa kò bùkátà ní ìsìn láti mú ọjọ́ kan pàtó mọ́ lẹ́yìn ìgbà tí ọjọ́ kọkànlélógún bá ti kọjá gbogbo ìgbà tó bá lágbára rẹ̀ náà ló lè pa. ẹni tí yóò fura mọ̀ ẹ́ pé ẹni tó ń pè ní bàbá òun ń ṣe ńlọ́kàn ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni tó jẹ́yọ òun láì jẹ́ pé yígi ń bẹ láàrin wọn tó fi wá jẹ́ sábàbí bíbẹ tòun. ǹjẹ́ ojúṣe kan ń bẹ nínú òfin ẹ̀sìn Islam tó ń gbọ́dọ̀ máa ṣe lórí bàbá yìí òun tó wá fura mọ̀ pé kìí ṣe mùsùlùmí kó jẹ́ mùsùlùmí gan àlọ́ daran lẹ́yìn ọ̀nà tí wọ́n gbà lóyún rẹ̀ ọ̀nà ọ̀ràn àdáni òfin ọlọ́run bá kò gbà kẹ́nikẹ́ni kó tí ẹnikẹ́ni lásọ̀wò láì jẹ́ pé yìgì ń bẹ láàrin yín kò sójúṣe kan tó ṣe fún torí pé òfin ọlọ́run sọ pé ẹni tí wọ́n bá bí gbọ̀nà ìzìnà kò ní bàbá màmá lásán ló ní ojúṣe ọmọ sí fún ìyá rẹ̀ yẹn torí kò síbò ń ti ṣe lè sọ ipò nǹkan ìyá rẹ̀ ìwọ náà sì lè kọ níyà torí inú ta lọ gbà jáde torí rẹ ó máa sojúṣe fún ya yàtọ̀ sí èyí tó jẹ́ ọkùnrin. èèyàn tí àlùjánu fọwọ́ bà tó ń sínwín sòròsó lè máa ṣe sòyàmù lábẹ́ òfin ọlọ́run májàmú kan wà nínú àwọn májàmú tí máa sọ sòyàmù Ramadan àtàwọn sòyàmù yòókù àtẹ̀sìn gan-an lápapọ̀ di ọ̀ranyàn léèyàn lórí òun náà ni kéèyàn jẹ́ni tó ní làákàyè kéèyàn bá ti wá ní làákàyè kò sí bó ṣe lè ṣẹ̀sìn nítorí pé wọ́n sọ nínú òfin ṣẹ̀ríyà pé al-aqlu manāṭu at-taklīf làákàyè yẹn gangan náà láàyè ibi tí a fi líla ẹ̀sìn bọ̀nyàn lọ́rùn ńlá fi sùn tí làákàyè bá ń bẹ ẹ̀sìn tọ́lọ̀ níta ṣe lọ́rùn ẹ̀yàn yọ jọra yàn lórí gbogbo onílàákàyè èèyàn ti pàdánù làákàyè ó ti ya wèrè ẹ̀sìn yẹn ò ní jọra yàn lórí ẹ̀ kò tiẹ̀ jẹ́ wèrè tí ó ti di abúgijẹ tán ṣùgbọ́n ó ti di dàtà díndín tọ́pẹ́ tí wọ́n bá ń wérú èrò ló wọ́n máa wí so kò jọ ẹni tí a lè pè léèyàn gidi tó ní kankan mọ́ so àwọn eléyàn ẹ̀sìn ò ní jọra yàn lórí wọn àwọn tó akédákúdájí ni wèrè tí máa ń da wèrè láàmú ìgbà kan orí rẹ̀ ó pé ìgbà kan orí ó dàrú ọwọ́ ọ̀gbà torí bá fi pé iná níjọ́sìn ọjọ́ ran ẹ̀ lé lórí bórí bá tún ti dàrú ìjọ́sìn yẹn ò sí má ìrẹ́ tó wá pé ẹni tí ń ṣe wèrè yẹn tó wá ń ṣe sùyàmù Ramadan ìgbà torí rẹ̀ pé ń bá lọ ìgbà tí nǹkan ṣe làákàyè rẹ̀ á sọ pé sùyàmù yẹn gan iṣọ́ ran ẹ̀ lé lórí àwọn ọmọ mi ọ jẹun gbogbo eléyàn kan wa torí pé ẹ̀sìn yẹn ti kú lọ́rùn rẹ̀ lásìkò yẹn lẹ́yìn ìbẹ̀rù sí i. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jáde nù tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì bí àwọn ìpín náà ṣe ń rábàbà tí wọ́n sì rọra wọn ẹ jẹ́ kí n tún mú ìbéèrè eléyìí náà wá ẹni tó béèrè nípa àti fi owó oṣù ìfẹ̀yìntì tó wà ní báńkì yọ zakat níjò ní ẹni wọ́n tún wá fi kún un báyìí wípé tí èèyàn bá fi dá owó oṣù ìfẹ̀yìntì èèyàn àbí tí èèyàn bá mú owó oṣù fẹ̀yìntì èèyàn tí ń bẹ nínú akoto àsùnwọ̀n ìfowópamọ́sí téèyàn wá dàpọ̀ pọ̀ mọ́ owó ọjà inú ṣọ́ọ̀pù yìí pé ṣé owó tí àwọn fi ra ọjà wọlé sínú ṣọ́ọ̀pù ni àwọn ó ṣírò fi yọ zakat ni àbí iye owó tí àwọn ta ọjà jáde làwọn ó papọ̀ láti fi yọ zakat nínú dúkìá wọn ẹ bùkátà láti sọ pé owó tẹ gbà láti ṣe àìtì lẹ́nu iṣẹ́ kò sí nǹkan tá a fẹ́ sì yàn ṣe owó tàǹtà fi ń ṣòwò kó rí pé owó tí ọjọ́ owó tó máa ń owó halal kì í ṣòwò haram owó téèyàn ti rájà kẹ́ńtà ṣòyọ́mà mọ̀tẹ́ bá fẹ́ yọ zakat báwo lẹ́ ti ṣe ṣírò owó yín ẹ ṣírò rẹ̀ ní iye tẹ́ lè ta kì í ṣe iye tẹ́ ra iye tẹ́ lè ta tí ò ní wọ́n jù torí tó bá wá àwọn jù yóò pàápàá jù lórí àtẹ̀yìn so iye dẹ́ta tí ọ̀wọ́n àwọn jù so náà lẹ́sìrò tẹ́ẹ̀fì mọ iye tó wọ yín bá jẹ́ tẹ́ẹ̀fì wo bọ́ kan tẹ́ẹ̀fì yọ zakat àbí ọ̀ka mẹ́wàá yọ ọ̀dà kan nínú ogójì rẹ̀ zakat. na zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ọ̀dà ẹ tún jẹ́ kí á mú ìbéèrè lè wá wọ́n ní ọjọ́ márùn-ún làwọn fi máa ń ṣe hide àwọn tẹ́lẹ̀ àmọ́ tí àwọn tún wá rí ẹ̀jẹ̀ díẹ̀ lára àwọn lọ́jọ́ kẹfà àti ọjọ́ keje àwọn wá dúró de ẹ̀yìn ọjọ́ keje láti ṣe goslo bó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́ báyìí haid àwọn kò wá déédéé mọ́ ṣùgbọ́n àwọn sì tún rí ẹ̀jẹ̀ díẹ̀ lọ́jọ́ kẹjọ wípé ṣé kí àwọn ó dúró títí tí ẹ̀jẹ̀ yẹn kò fi ní wá mọ́ rárá ni àbí kí àwọn ṣe goslo láti máa bá sọ̀láàt àti síyàmù àwọn lọ. àwọn fati dáhùn rẹ̀ lánàá wọ́n ti sọ pé ẹni tó bá jẹ́ pé kì í sùn lọ́lọ́ lóògùn kan. Hmm tó mú kí nǹkan oṣù rẹ̀ máa ṣe ségesège àmọ́ nǹkan oṣù dúró níye ọjọ́ tí máa fi ṣe tẹ́lẹ̀ yóò fìjọ́ kan kún tó bá fìjọ́ kan kún tí yóò tún dá yóò tún fi mí kún tí ó bá tún dá yóò fi kẹta kún lẹ́yìn ẹ̀kẹta yẹn yọ wẹ̀ yọ ka gbogbo ẹ̀jẹ̀ tí máa ń wá sí ẹ̀jẹ̀ rẹ̀ lópin ìgbà tí fífi ọjọ́ kìíní kejì kẹta kún kò mú kọjá yẹn lé síjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti péjọ mẹ́ẹ̀ẹ́dógún kò ní fi nǹkan kan kún mọ́ yọ wọ ẹlẹ́yìn rẹ̀ yọ máa sin lọ́nlọ́ yọ máa sin mára fún sọ̀láàtì kọ̀ọ̀kan nítorí pé ẹ̀jẹ̀ yẹn ẹ ti dẹ̀jà rẹ̀ ọlọ́run ọ̀dá obìnrin kan ní gbogbo ọjọ́ ayé ni ó fi máa rí nǹkan sùn náà. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine two five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ọ̀dà ẹ̀tún jẹ́ ká mú ìbéèrè eléyìí náà wá wọ́n ní ọ̀dà umu muhammad láti ògbómọ̀ṣọ́ ẹni wọ́n ti fi ìbéèrè náà ṣọwọ́ wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ àwọn gbé owó kalẹ̀ fún mọ̀mọ́ tó bí àwọn lọ́mọ pípé kí wọ́n fi máa fi ṣòwò káwọn wá fìjọ máa pín èrè wọ́n ní báwọn ṣe wá ṣe báwọn ǹjẹ́ àwọn ṣe ojúṣe lórí òbí bá ń gẹ́gẹ́ bí ọmọ abí eléyìí wọ́n jẹ́ ìbéèrè láwùjọ tí wọ́n mú wá kájú kí a tuntun béèrè síwájú sí ẹ jẹ́ kí á mú ìpínlẹ̀ ìṣe ẹ ló yín o. ọ̀dọ́ ẹ̀ka ẹ̀rọ. ẹ káàárọ̀ ọkọ̀ yín rẹ̀ ti ń pè. Ibrahim ni láti Ìbàdàn o. ìbéèrè yín. láti Ìbàdàn. ìbéèrè yín. àìbéèrè mẹ́jọ ìbéèrè méjì ni mo fẹ́ béèrè gbà. Mhm. ẹ̀jọ̀ ìbéèrè àkọ́kọ́ ni wípé irú obìnrin níbi bóyá ìdìbò gbà bóyá ó ṣe áyọ nínú ọmọdán tó wá jábí àwẹ̀ mẹ́fà jọ wá parí ọmọdán tó fẹ́ gbà padà ṣé ṣítùsà wà nìyí kọ́kọ́ gbà ẹ̀ àwẹ̀ tó yẹ padà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ẹni tó ṣèrìn àjò tó sì rìn àjò nínú tó fẹ́ sì rìn àjò nínú tó sì rìn àjò nínú rọmọdán tó yóò bá wẹ̀ lẹ́yìn àbí olè ṣíṣe. alhamdulilayi ọmọ muhammed tó béèrè láti Ògbómọ̀ṣọ́ gbọǹgbọwọ kalẹ̀ fún ìyá tó bí òun lọ́mọ hmm. pé kí wọ́n máa fi ṣòwò kọ́mọ jẹ́ mọ̀bọ́rábà láàrin òun àti ìyá òun béèrè tí ọba yọ káwọn ọjọ́ máa pín tóun sojúṣe báyà bọ́ọ̀n ṣe ọ̀tọ̀ lójúṣe ọ̀tọ̀ lẹ́jọ́ dòwò pọ̀ pẹ̀lú ìyá rẹ̀ torí pé ẹjọ́ dòwò pọ̀ pẹ̀lú ìyá rẹ̀ èrè tó jáde lẹ́yìn ìgbà tí ẹ parí òwò yìí èrè gọbọi ni èyí tó sì jẹ́ ìpín ìyá rẹ̀ kò ṣeé fọwọ́ rọ́ níbi tó pọ̀ dì kò túmọ̀ sí pé òtún ní fún ìyá lówó mi hmm. ò ṣàánú ìyá lọ́ọ́ ṣàánú rẹ̀ oore ló lékún fún yà oore di púpọ̀ ni àwọn kan á sọ pé kí náà tó bá ti ṣe fún yín hmm. ṣé ẹ mọ iye tẹ gbà ń dò kí ni mo gbà o <laughs> tún ní ìyá ni ọmọ fi ṣòwò àbẹ́rẹ́ rí nǹkan mọ́ hmm. so ìwọ kọ ìwọ kàn gbowó kalẹ̀ hmm. so kò tí ọlọ́nà láti tún ṣe dáadáa sí yà rẹ̀ ọmọ ya ni ebi ya ni wọn náà ó mọ̀ wọn náà ó tún ti bí Muhammad wọn náà fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà. Hmm. kó sànù tiẹ̀ ó tún sànù ìyá sí náà ni ọlọ́run sànù hmm. gbogbo wa. wọ́n ní tóbìnrin bá fi ọjọ́ mẹ́fà tó bá fi pa sèyàn rọmọbọ́nà ti látàrí nǹkan sùn hmm. rọmọbọ́nà wa tán láti mọ̀ pàánù fi sọ̀rọ̀ bá àríwá rí sẹ́lẹ̀ ṣẹṣẹ́ wa lójú kòkòrò bí ká máa ṣe sèyàn ọjọ́ mẹ́fà lẹ́yìn rọmọbọ́n ní oṣù ṣọ̀wáàl torí gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yọ̀bẹ nínú àkọọ́lẹ̀ pé gbogbo ọdún yìí pátá gbáko náà ló fi ṣe sèyàn fọlọ́n torí pé alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa tí yẹn bá rí ṣe ìlọ́po mẹ́wàá wọn fi san fún un tọ́ba wá fi ọjọ́ mẹ́rìndínlógójì tọ́ba fi ṣoṣo yá nítorí dájú òun náà ní wípé o ti fi gbogbo ọdún o ti fi ṣoṣo yá mu nù torí pé tá bá ṣírò rẹ̀ lọ́nà mẹ́wàá o ti di ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta tọ́. So, Eh, ǹjẹ́ ṣé tọjọ́ mẹ́fà tó jẹ gbèsè ní ọlọ́mọba ní ọ̀pọ̀ mójútó ni àbọ̀jọ́ mẹ́fà tinú ṣọ̀wáàlì ní òsè ṣáájú torí kó sùn ọmọ bá bọ́ ọmọ lọ́wọ́ òfin ọlọ́run sọ pé téèyàn bá jẹ gbèsè ní jẹ gbèsè nǹkan tó jọ ọ̀ràn yàn ọ̀ràn yàn ló gbọ́dọ̀ kọ́kọ́ san ṣáájú kó tó láǹfààní àti ṣe náà fílà tó jẹ́ ìyá arú gbèsè tó jẹun ẹ̀ ńgbà tó jẹ́ pé ẹ̀yà arú gbèsè tó jẹ òun náà ní náfìlà tó fẹ́ ṣe ọ̀ràn ẹ̀yàn lọ́kọ̀ọ̀kan mójútó torí tá a bá kú jàmá ọ̀ràn ẹ̀yàn lọ́lọ́wọ́n bó bí wa o lẹ́rọ àwọn náfìlà náfìlà tá à ń ṣe wọn kò kún ọ̀ràn ẹ̀yàn wa ni nítorí kí ládàá owó lè bá a kún kẹ́kẹ́ ṣùgbọ́n ńgbà tó o bá mójútó ọ̀ràn ẹ̀yàn ayé ò sí fún ọ Eh, wọ́n ní tí a bá rìn ìrìn àjò nu Ramadan sáàsì sèyàmù ni a bá ní ṣe ó dá lórí ẹni tó rìn ìrìn àjò ń fúnra ara rẹ̀ ṣé o lè ṣe àbí o lè ṣe tọba lè ṣe kó o ṣe òun ló pé ọjọ́ kọ́ ọmọ ṣe lọ lọ́ni wa an tasumu khairul lakum in kuntum ta'lamun kí ẹ sọ sèyàmù yẹn ló lóore jùlọ fún yín tọba ṣe pé bá mọ̀ ṣùgbọ́n tọba rí pé o lè ṣe nítorí pé eh, bó ń ṣe ń wò kò sí wàhálà ọmọ san padà ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر الله أن يبقاني تبعد كن ساري أبو ألوريني أزوكا ثم ما ليس صيام يوم سفادة لام وجومي نعم جزاكم الله خير شيخ 08069994593408032938969 او كونيو Wa alaikum salam wa rahmatullahi ọkọ̀ ìgbẹ̀ tí ń pè. Àpò ìgbẹ̀ ọ̀la ti rẹ̀ mú. Nẹ́tíwọ̀kì yẹn ò ṣe dáadáa o, ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹni tí kò lè ṣe sọ̀láàtì máa látàrí àìlera rẹ̀. Àmọ́ bí dọ́lé ṣe sọ̀láàtì kò jìnà sí ilé ilé gbọ́ máa ń gbọ́ nǹkan tó máa ń gbọ́. Súlẹ̀ jẹ́ ìrìn sọ̀láàtì máa láti lè. Ọ̀dà, ó ti alhamdulilayi o gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn láti lé ọlọ mọ́ṣáláṣí ni o sì gbọ́dọ̀ ṣe sọlátù dọhọr ṣáájú kó tó di pọn parí sọlátù jùmọ nígbà tí wọn bá tó parí sọlátù jùmọ ni ló tó ṣe sọlátù dọhọr ìdí tó fi gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn láti lé òun náà ni pé wọn ò sọ fún ọ nínú òfin ṣẹríya pípa ọmọ tinú yàrá rẹ̀ ṣe sọlátù jùmọ ẹlẹ́kejì òun náà tún ní pé ò gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ̀họ̀ kí wọ́n tó parí sọ̀látò jùmọ̀á nítorí ọlọ́run lè fún ọ lálàáfíà kó tó di pé wọ́n parí sọ̀látò jùmọ̀á ọ̀ràn yẹn wá sí jùmọ̀á yóò tún padà sí ọ lórí ìdínà tó fi gbọ́dọ̀ ṣe sùúrù àmọ́ àwọn obìnrin lápèjúwe táwọn bá ti di pásítọ̀ sọ̀látò tó lọ́jọ́ jùmọ̀á nínú ilé wọn wọ́n lè ṣe sọ̀látò bọ̀họ̀ àwọn òbúkátà kíkẹ́ kí wọ́n parí sọ̀látò jùmọ̀á kó tó di pé àwọn ṣe sọ̀látò bọ̀họ̀ ìdí tó sì fi jẹ́ bẹ́ẹ̀ òun náà ni pé jíjẹ́ tí wọ́n jẹ́ obìnrin ló mú kí sọ̀látùl jumu'ah kọ́ má jọ̀ràn àyàn lórí wọn. obìnrin ò sì ní yí padà láàrin ìgbà tásìkò sọ̀látù wọlé sígbà tí wọ́n parí sọ̀látù kó yí padà kọ́dọ̀kùnrin. sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ sọ pé láéláé láyé ìsìn wọ́n ń lọ ṣiṣẹ́ abẹ fún àwọn obìnrin tó fẹ́ dọkùnrin wọ́n ṣiṣẹ́ abẹ fún ọkùnrin tó fẹ́ dobìnrin ǹjẹ́ tí obìnrin bá wá dọkùnrin látàrí iṣẹ́ abẹ tọkùnrin bá dobìnrin látàrí iṣẹ́ abẹ ìdájọ́ wo láti máa fún wa nǹkan mi lélẹ̀. ṣé <laughs> ah, yóò sì wù mí kẹ́kẹ́. ẹ máa bá ètò lọ yóò wù mí pé. <laughs> zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè umu muhammad kejì láti ògbómọ̀ṣọ́ wọ́n ní ǹjẹ́ ọ̀ràn yẹn dandan gbọ̀n ló jẹ́ fáwọn láti máa gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ àwọn àbí gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí lápapọ̀ pé kán máa gba ìyọ̀ǹda kó tó di pé wọ́n máa mú nínú owó tí ọlọ́run bá fún wa wípé àwọn náà fún àwọn ẹlẹ́bí wọn bí. alhamdulilayi obìnrin tó bá kó bá dówó ní Islam sọ pé òun ló lówó rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó dówó ní Islam sọ pé òun ló dówó rẹ̀ ni ìyàtọ̀ tó kàn wá láàrin ọkùnrin àti obìnrin nípa kánná nínú owó ẹni òun náà ní pé òfin ọlọ́run sọ pé gbogbo obìnrin tó bá gbọ́ ló ń gbọ́ kò ná nínú owó rẹ̀ láì jẹ́ pé ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ wọ́n ló lówó rẹ̀ o wọ́n wá gba ìrìnàdá pé mo fẹ́ ná nǹkan báyìí kì í ṣe pé ní Islam sọ ní kówó rẹ ti di tọkọ rẹ kò sì sọ pé ọkọ rẹ yẹn nígbà tó jẹ́ pé náà ni wọ́n máa fún ọ níyọ̀ǹda òun náà kàn lè wò sùnsùn pé olówó tó bá yẹ kó wá so kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ìyẹn ni pọ́kọ tó bá jọ dájú olè àyè ò fún bẹ́ẹ̀ so ṣùgbọ́n Islam wọ́n fẹ́ kó jẹ́ pé wọ́n fi obìnrin mànà lọ sí di ibi tó yẹ kó náwó rẹ̀ sí nítorí pé báyà ṣe máa náwó yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin hmm. nítọ́kùnrin máa ní àfojúsùn àti fowó ṣe tó bá ní ó yàtọ̀ sí nítòbìnrin máa láfojúsùn àti fowó ṣe tó ń bá ní ó lè jẹ́ pé ìpájọ́ àti pamọ́ òun náà lóbìnrin ọ̀ na owó tabua sí nígbà tọkùnrin ó ti ronú kó wọn ra lẹ̀ kó wọn kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọkùnrin ó lè máa darí rẹ̀ síbi tó dáa ní tíṣẹ̀rí agbàlérò mi àmọ́ kí wàá ṣe kówó ìyàwó òdì tọkọ zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lọ́kọ̀ọ́ yín o. Assalamu alaikum Hamdulillah. Orúkọ tèmi ni Dáúdà Adéníyàn láti Abẹ́òkúta. Ìbéèrè yìí. Ìbéèrè yìí ọ̀dọ̀ sùn ni pé alákọ̀ọ́kọ́ tí wọ́n bá gbé òkú wa láti ọ̀nà jíjìn mhm. wọ́n sì wá pé àwa mùsùlùmí àdúgbò yìí ká bá wọn kírun sí lára. Ìjẹ́ ìtọ̀ wa béèrè ìgbésẹ̀ mùsùlùmí lẹ́yìn àgbésẹ̀ ní kírun dáadáa kó tó kú. Ìṣẹ́tọ̀ wa béèrè dáadáa bẹ́ẹ̀ tó wa ò béèrè. Mhm. Alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì béèrè ni pé àwọn ìmọ̀ọ́mọ̀ àfáà máa ń ṣe oríṣiríṣi àdàdà lẹ́nu ẹ̀sìn bíi làlátù ìkọ́dìrì bíi àsàlátù nǹkan yóò tiẹ̀ nẹ́ẹ̀tọ́ ká máa kírun lẹ́yìn wọn léèrè òjì bẹ́ẹ̀ lọ ọlọ́àjá ọlọ́run pẹ́ wa pẹ́. alhamdulilayi ìbéèrè tẹsán nípa tí wọn bá gbòkú wa látọ̀nà jíjìn táwọn á pè wá káwa náà wá kópa nínú sọ̀látù jánásà sí kọ́mọ̀sì lọ́jọ́ mùsùlùmí ló kọ́ lásán ṣé ń sin náà dáadáa dáadáa sọ láti fi lára hmm. ká máa tara bẹ́ẹ̀ ká dáràn pa sọ nítorí pé yìí ṣeré àsìkò wa sì sọ àsìkò tó lò láti ṣe sọ láti la ọlọ́wọ́ tó ọ léèrè nípa àkókò yẹn hmm. yóò tún ọ léèrè iná ní ìwọ náà sì ń gbọ́ yẹn tó bá hàn pé mùsùlùmí bá nìwọ ṣe ojúṣe mùsùlùmí kó tó di pò kúrò láyé nítorí pé ntọ́ ọba ṣe kalẹ̀ oní ó ṣàpèjúwe báwọn èèyàn ṣe ṣe lẹ́yìn ìgbà tó ọba kú téèyàn bá fẹ́ jẹ́ mùsùlùmí títí tí ó fi wọ sàárè rẹ̀ ìwọ náà ló múra ó múra kó le má da lóru papọ̀ má sápà má jẹ́ olóòṣà má jẹ́ lẹ́bọ má jẹ́ káfíìrì má jọ ṣẹbọ nítorí pé tó bá ti jẹ́ ipò ọba da lóru papọ̀ mọ́sápà gbogbo ẹni tó bá dúró tó bá lòun ṣe sọ láti sírù rẹ lára ó ń gbára dálẹ̀ lásán kò mọ nǹkan kan nípa ìsìn ọlọ́run ọlọ́run bó sì tún di léèrè tó bá dijọ́ gbẹ̀ndà òkè yáàmú yàtọ̀ sí pé gbogbo sọ láti rọ́ tí wọ́n ṣe kò lè wúlò kò lè wúlò rárá rárá nígbà tí yẹn kàn gbára dálẹ̀ lásán ni. ẹ wá tún ní àwọn alájàtálẹ̀ nídìí ẹ̀sìn tí wọ́n sì tún dàbí pé àwọn náà làwọn aṣíwájú láwọn àyè míì sọ́tọ́ ká máa tò lẹ́yìn wọn ẹni tẹ́ bá ti máa lálá àdádálẹ̀ tí ń sì ń polongo àdádálẹ̀ rẹ̀ ẹ má tò lẹ́yìn rẹ̀ láti sin náà nítorí pé tẹ́ bá tò lẹ́yìn rẹ̀ láti sin náà yóò tún máa lo àǹfààní yẹn láti tún máa tan àdádálẹ̀ rẹ̀ ká ni ẹ̀sìn Islam tẹ́ sì rí yìí báyìí ẹ̀sìn tó ṣe kó hàn gbangba ni àyè ò sí nínú rẹ̀ láti ṣàdádálẹ̀ ṣùgbọ́n bọ̀ jẹ́ pálá òun náà ni ó tún máa dán bẹbẹlúbẹ wò níbi ètò aṣíwájú tí ń bá lọ níbi àdádálẹ̀ burúkú eléyìí tó ṣe pé ń ṣe hmm. sòyọ́ dà pé kẹ yẹra fún títí ẹ máa tò lẹ́yìn àwọn ẹni tó bá dúró déédéé n'íbi ẹ̀sìn ọlọ́run hmm. àti ń tẹ̀lé alukur'an àti sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ àti ní gbangba hmm. kì í tún sáà wà tó ṣe pé yóò máa ṣàfihàn fáwọn èèyàn pé ahlus sunna lọ ṣùgbọ́n nípa pàkíyèsí alùsùnà yóò tún máa sọ ní kọ̀rọ̀ níwájú àwọn èèyàn tí wọ́n jẹ́rú rẹ̀ tí wọ́n jẹ́ tí wọ́n ọjọ́ máa tẹ̀lé súnà tó nǹkan tan àwọn alùsùnà jẹ ni òun èsì alùsùnà rárá rárá ń tò so irú àwọn eléyàn tó bá ti hàn ẹ yẹra fún wọn torí pé ń jàǹbá tó fẹ́ jàǹbá yín nídìí ẹ̀sìn kò sí jàǹbá tí wọ́n ṣe fún yàn láyé tí ò ní dún yàn àmọ́ jàǹbá Hello. Wàhálà sọ̀rọ̀ wọn. Ọkọ̀ ìgbà tí ń pè ẹyin rédíò yìí ṣẹlẹ̀ o. Ó kọ yín. Aláàjà Fátímọ̀ Títù èkè Amọ̀túrá lórí Tanẹ́rù Ògùnmọ̀ṣẹ́. Ìbéèrè tèmi ni pé ó dá lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Wọ́n sọ nínú ìgbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tíyàn bá fẹ́ náwó tíyàn máa gbàyọ̀ǹda lọ́sùn sí ọ̀dọ̀ ọwọ́ lọ ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó jẹ́ pé obìnrin ló lówó yẹn ṣé ìta àwa ìta ti ṣe látẹ̀yìn tá àgbà yọ̀ǹda ṣé ẹ̀ṣẹ̀ ni fáwọn obìnrin ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn ó wà nù oyún nígbà rámọ̀dá àkọ́kọ́ ìgbà tí rámọ̀dá ẹlẹ́ẹ̀kejì náà ó tún tọmọ lọ́wọ́ ó lóun láǹfààní àti ojú ọ̀pọ̀ ètò ti ṣiṣẹ́ yìí tẹ́ gba ẹ̀ǹda lọ́dọ̀ yín níbi owó yín tẹ́ fẹ́ ná ọlọ́run bá aláforíjì ni téèyàn bá mọ̀ téèyàn padà mọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tó bá tó mà mú láti ìgbà tó bá ti mọ̀ ìgbà náà ni òní ti lẹ́yìn ìgbà o. kò sẹ́ni tí ń ṣẹbọ tí ọmọ pé kò dá bí ẹni tí ń sòòsà o kò hmm. sẹ́ni tí ń sòòsà tí ọmọ pé kò bí à ń bọ́gi bọ̀pẹ̀ kọ kò sẹ́ni tí ń ṣe tí ọmọ hmm. igi àti ìpẹ́ lọ́dà wọ̀ hmm. tó fi jẹ́ pò lọ́ ń gbára dálẹ̀ bí eléyàn á ní obìnrin tó kó lóyún àti náà ni yóò ṣírò iye ọjọ́ tó jẹ pátá porongodo yóò máa san bọ́ba ṣe rọ lọ́rùn kó gbìyànjú láti rí pọ́ùn san torí pé kú ń bẹ tí ọba wa rí san tán tó bá fi kú yóò kọ àkọọ́lẹ̀ àwọn èèyàn tó kù lẹ́yìn rẹ̀ wọ́n máa bá a pín san náà. jazakumullahu khairan sheikh ẹ lọ́kọ̀ yín o. hello. aleykum salaam ó kọ yín. Ìdá orúkọ mi láti Kájọlà. Kájọlà ìlú wo? Ondo State. Ìbéèrè yín. Wọ́n gbé ọ̀rọ̀ nípa àwọn ọmọ fẹ́ bèrè rà. Sàlẹ́kọ̀ọ́ kọ́ọ̀sì yẹn ni fẹ́ bèrè téèyàn mm-hmm. bá travel ẹ̀wọ̀n kan lọ́wọ́ tó bá ti travel ṣe pé àbá ti travel tàbí fóun ní sáà ń gbé yẹn kódà kó jẹ́ gbé oṣù kan lóbi tá a lọ pé kéèké ju àwọn àti ìrún méjì méjì kan làwọn àdé ìkejì ní pé wọ́n ní àwọn àpá àwọn ìmáàmù yẹn tó máa ń kírun tàbí ìṣáì mọ́gírì yẹn òun sábà ṣe lísìn náà kí kò ṣe bẹ̀rẹ̀ ká máa ṣe lísìn náà ká tó bẹ̀rẹ̀ pátí àní àbí wọ́n ti máa ń ṣe sún ni ká máa mọ̀. alhamdulilayi tí bá ti mọ pé ibi tí àyìn lọ yẹn ẹ lò tó jọ mẹ́rin jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti débẹ̀ ẹ sọrin àjò ẹ máa pé sọ láti yìn eléyìí lè tọ́ tẹ̀wọ̀n jù nínú oríṣiríṣi ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ àwọn ìgbà wá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ó rìnrìn oṣù mẹ́rìndínlógún ọjọ́ mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún tí ń ṣe kọ́sù lórí ìrìn àjò yẹn so àwọn kan fi ń sẹ̀rí pé tó bá ti jẹ́ pé ọjọ́ yẹn bá fẹ́ lò èèyàn máa ṣe kọ́sù rò náà ni àmọ́ ti pé tó bá fẹ́ ṣoṣù kan ó tún máa ṣe kọ́sù ọ̀rọ̀ tuntun tó nù so èyí tí wọ́n á sọ nípa ti àwọn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún òun tẹ̀wọ̀n hmm. àwọn ẹgbàá wa yẹn fẹsẹ̀ rìn lẹ́wọ̀n ṣùgbọ́n wọ́n dá lórí ìrìn àjò táwọn rìn tí òun mọ́jọ́ wo pàtó ni wọ́n padà sílé hmm. ẹni tó lọ sójú ogun jò lọ́mọ tó padà hmm. sọ padà láàyè gan àbókù rẹ̀ wọ́n gbé wálé so eléyàn jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù èyí tó dọ́gba jù ní pété bá ti mọ̀ pé ibi tí mò ń lọ yìí á ṣèjọ́ mẹ́rin bẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀bà ti jújọ́ mẹ́rin lọ ẹ máa pé sọ láti ní tẹ́ bá ti débẹ̀ tó ráyè tó rìn àjò má lábẹ́ òfin Ọlọ́run ẹni táwọn ìmáàmù bá ń ṣe sọ láti lásùbà Maghrib àti àríṣà níbi tá a ti máa ń ka kí ó sókè ẹ máa gbọ́ pọ́n kí fatia ni ẹ gbọ́ pọ́n sọ bisimilahi rahman rahim bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah àwọn sọ pé a sọ bisimilahi rahman rahim a sì gbóhùn sókè gbogbo ibi tá a bá ti ń gbóhùn sókè a wí jẹ́jẹ́ níbi tá a bá ti máa wí nǹkan jẹ́jẹ́ so àmọ́ pàwọn àní sọ bisimilahi rahman rahim kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ alẹ́ imáàmù shafi'i eléyìí tó tẹ̀wọ̀n jù náà nípa àríkọ́ imáàmù ahmad bákan náà àwọn míì náà wọ́n sọ ipá sọ bisimilahi rahman rahim ṣùgbọ́n bí tá a bá ti máa kí ó sókè àwì jẹjẹ ni nítorí pé àpapọ̀ àwọn ahadith tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi nípa sísọ bisimilah tá a bá fẹ́ kí fatiha lórí sọ̀lá àwọn kan sọ pé máa wí àwọn kan sọ pé kì í wí àpapọ̀ rẹ̀ ńgbà tá a wò pọ̀ a rí i pé tánàbí bá wí níbi tí máa ti ká kí ó jákè hmm. ìmọ̀ àwì jẹjẹ ní lọ́pọ̀lọpọ̀ hmm. ìdí ni sẹ́yìn bá ti ṣe du'a al-istiftah ní rákà alákọ̀ọ́kọ́ hmm. àdúrà tá a máa ń ṣe láti bẹ̀rẹ̀ sọ̀lá tẹ̀sí a'udhu billahi minash shaitani rajim ẹ̀sẹ̀ bismillahir rahmanir rahim gbogbo ẹ̀jẹ̀jẹ̀ alhamdulillahi rabbil alamin láti gbóhùn sókè sọtọ́ bá ti rákà ẹlẹ́kejì ẹ̀sẹ̀ bismillahir rahmanir rahim jẹ́jẹ́ kẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin wàyí tá a bá wá pè lẹ́yìn ìmáàmù kan tó ṣe pé nínú fati àti ẹ̀yìn máa gbóhùn sókè pẹ̀lú bísímìlá kò sí nǹkan tó burú mbẹ̀. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjáde nù tí ẹ fi máa kú wọlé o ẹ lọ́kọ̀ọ́ yìí. Hello, salaam alaikum sir. Aleykum salaam wa rahmatulah. Ahmed láti Ògbómọ̀ṣọ́. Ẹ dákun ẹ̀pọ̀ rédíò yín àgbẹ̀ yín lọlẹ̀. Ìbéèrè yín. Ok, Ahmed láti Ògbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ sir. Ìbéèrè yín o. Ẹ jọ mo fẹ́ béèrè pé nípa jákà. Ìgbà tí wọ́n ní pé ìkẹ́ owó ní ká fi yọ lọ́tẹ̀ kò ságbára much. Báwo kò sá lè lo gbé gààrí láti fi yọ sir? Salaam alaikum oúnjẹ náà lẹ́sìn islam sọ pé ká fi yọ zakat al-fitr gbogbo mùsùlùmí pátá kò bá jẹni tó ṣe suyam látàrí pé ọlágbára láti ṣe kò bá sì jẹni tí ò rí ṣe látàrí pé ìdíwọ́ kan wà fún àbótí ẹ̀kéré ní òjò ṣe bí àwọn ọmọ wa kéékèèké gbogbo wọn pátá náà láyọ zakat al-fitr fún májàmú méjì ló wà fún zakat al-fitr alákọ̀ọ́kọ́ ọ̀nà ni alhayat kéèyàn jẹ́ abẹ̀mí lásìkò tó jẹ́ ọ̀ràn yẹn ìyẹn láàárọ̀ ọjọ́ ọdún gbogbo ẹni tá bá ti bí sáyé láàárọ̀ ọjọ́ ọdún yẹn ó ti dọ̀ràn yẹn pé ká yọ zakatul fitri fún ẹlẹ́kejì ni al-islam kéèyàn jẹ́ mùsùlùmí ó túmọ̀ sí pé gbogbo mùsùlùmí pátá káàfà òun náà ni wọ́n yọ zakatul fitri zakatul fitri tèèyàn kan múdù mẹ́rin ni irú múdù tànàbì muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ẹ̀kún ọwọ́ méjèèjì ọwọ́ tó ṣe pé kò tóbi jù kò kéré jù táwa dóúnjẹ wóró sínú ẹ̀ toró oúnjẹ wóró ni wọ́n máa fi múdù wọn kìí ṣe sú kìí ṣe sẹ̀gẹ́ kìí ṣe búrẹ́dì oúnjẹ wóró kìí ṣowó kò sẹ́ni tó ní kó fowó yọ tó o bá fowó yọ kàn sọ́wọ́ nù ni hmm. òfin ọlọ́run ọba ni wípé oúnjẹ ló fi yọ hmm. ẹ aláìní bùkátà sówó jóúnjẹ lọ agbárí rọnù hmm. nítorí pé gbogbo ògbà láyé iná lèèyàn máa bùkátà sówó ju nǹkan mi lọ hmm. wọ́n ọmọ túmọ̀ ẹ̀sìn ẹ̀sìn ni pé a fẹ́ dán yín wò fẹ́ tẹ̀lé abẹ́ ní tẹ̀lé hmm. so kò nídìí pé kọ́ máa gbágbárí kankan wa oúnjẹ wọn ni kò fi yọ hmm. ebi ṣẹ̀dá náà lọ sọ pé tọ́ bá lówó yọ zakati owó rẹ òní kò fi màálù yọ zakati tówó gẹ́gẹ́ bí o ṣe gbà kó o fowó yọ zakati màálù so níbi oúnjẹ ni wọ́n ní kẹ́ ẹ yọ múdù mẹ́rin so ẹni tí wọ́n ń béèrè ìbéèrè wọ́n á ní ẹ tó bá jẹ́ pé gàrí lágbára àwọn ká ó dájú pé gàrí náà ń bẹ nu oúnjẹ eléyìí tó wọ́pọ̀ láwùjọ wa hmm. kẹ́sì máa wo nǹkan bẹ́ẹ̀ o gàrí náà gan-an lónìí kò ṣe kò ṣe tọ̀ ó ti dowó òun náà ti dowó tọ̀pọ̀ tágbára rẹ bá ká ìtagbára rẹ bá ká náà nípa ọyọ ní zakat hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò ṣùgbà lẹ́sìn. ẹ lọ́kọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Ọkàn yẹn jẹ́ mi. Àbúrọ̀ṣì láti Ọ̀yọ́ Aláàfin. Ìbéèrè yìí. Nà gbogbo mọ́ṣáláṣí ṣé ó lẹ́tọ̀ọ́ pé nígbà tí wọ́n bá wà ní mọ́ṣáláṣí kí ẹran bí ayé ìmọ̀ tí kò ra ga díẹ̀ ni àbí ká fílẹ̀ kó flat pẹ̀lú àwọn tó wà lẹ́yìn. Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Èkejì ni pé nígbà tí ní yọ̀ǹda wà fún obìnrin tó bá ti bàlágà pẹ̀lú ọkọ lè padà ní ọ̀pọ̀ nígbà tí ẹ sọ pé ẹ gbọ́ pé wọ́n sọ pé ìyọ̀ǹda wà fún obìnrin tó wá ti bàlágà láti ṣe kí ni. no obìnrin tó wá ti jẹ́ pé bóyá ó wà nílé ọkọ náà mm-hmm. ni mo tún fẹ́ sọ nìyẹn tó wà nílé ọkọ mm-hmm. pé ó tó ti dàgbà fúnra tó ti tó ti lè fira rẹ̀ lọ́kọ mm-hmm. ṣé irú obìnrin bẹ́ẹ̀ ó wà nílé ọkọ lálẹ́ yìí sìn ìjọ kejì kó sì ti kó kúrò ń bẹ̀ tí yọ̀ǹda bẹ́ẹ̀ wà fún obìnrin ẹ ọkọ fúnra ara nígbà tó ti dàgbà tó bóyá ti tó wà lẹ́kọ̀ọ́ kan kó wàá tún àná. alákọ̀ọ́kọ́ ayé lè má mọ̀ gbọ́dọ̀ ga ju tàwọn èèyàn lọ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ flat hmm. nítorí pé lè má mú yẹn a fi síwájú láti wà àwòkọ́sí rẹ̀ ni ayé rẹ̀ kò gbọ́dọ̀ ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ òfin ọlọ́run bá dá lórí pé táyì lè má mú bá ti ga tó ga tayọ bí àtẹ́lẹwọ́ kan ti ṣe ma ní ọ̀dọ̀ àwọn màlìkíyà táwọn èèyàn ń ka tíra àwọn láwùjọ wa ní nàìjíríà níbí àwọn sọ pé sọ láti ìmáàmù ọ bàjẹ́ sọ láti gbogbo èèyàn tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ tó lẹ́yìn onídìí kọ́ ọmọ wá tíra ńlá kan ká pé ńgbà tá a ní iná ni ò já rí alàìzíyá mọ̀kọ́dẹ́mọ̀tò alàìzíyá tíra kékeré yẹn tí gbogbo èèyàn ń kọ́ hmm. níbẹ̀rẹ̀ hmm. so ń bẹ́ẹ̀ wípé táyì lè mọ̀n bá ti ga ju àtẹ́lẹwọ́ lọ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ hmm. sọ̀láàtì àwọn jàmọ́ tó wà lẹ́yìn rẹ̀ gan bàjẹ́ màlìkíyà yẹn wá sọ wípé tí àyè lè mọ̀n bá tún mọ ní àtẹ́lẹwọ́ kan gan àkórìíra rẹ̀ tó hmm, hmm. màlìkíyà ni tó bá pé àwọn ìtọ́wà ń tòsí rẹ̀ nù so lọ́dọ̀ àwọn olùmọ̀ yòókù wọ́n ní kó tiẹ̀ má ga lóde wọn àtẹ́lẹwọ́ kan kí gbogbo fúláàtì bákan náà ni gbogbo wa ń lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀sìn wa tá à ń fẹ́ kọ́ tẹ́wọ́ gbà á hmm. fẹ́ kí nǹkan kan bí eruku burúkú kan kọ́ máa kù nínú wa nígbà tá à ń sin lọ́run tọ́jẹ́ ti gbéraga hmm. lásìkò tó bá ríra rẹ láyè tó ga ọmọ wúra rẹ pé èmi èmi mo lè dúró ń bì ẹ̀yin tó bẹ̀ hmm. ẹ tó bẹ̀ tẹ́ dùn bì torí ẹ̀ ló ṣe jẹ́ pé sàádé méjì ọ̀kan wọn pè ní Ammar ibn Yasir ọ̀kan wọn pè ní Hudayfa ibn al ó ní wọ́n ní kí Ammar ó ṣe imam Ammar bá lọ dúró láyè tó ga. Hudayfa ibn al-Yaman radiyallahu anhu lọ́ba fà ọ̀fà hmm. nígbà tó ti bẹ̀rẹ̀ sọ́lá ọ̀fà bọ́ sílẹ̀ lẹ̀ hmm. síbi tó ṣe déédéé pẹ̀lú ti gbogbo jama. gbàtà wọn parí sọ́lá Hudayfa wọn sọ fún Ammar pé sọ ọmọ pé wọn ní kọ̀tọ́ lábẹ́ òfin Ọlọ́run kí àyè lè má mọ́ ga ju ti àwọn jama lọ ni. Hmm. so Amar náà wàá dá lóhùn pé ó rí pé mi náà tẹ̀lé ọ̀ngbà tó fà mí. ìbọn jàyàn. ẹ̀ ń torí pé mo ti rí pé mo ṣàṣìṣe. tó hmm. bẹ́ẹ̀ ni nbọ là wá wà sílẹ̀ yìí ìmáàmù alágídí hmm. inú mi máa sì. àwọn hmm. ti ṣe ibà kí n tó dé kò sí bí mo ṣe lè yí padà ó ṣe lè yí kíni padà ọkàn máa ba sọ láti rẹ jẹ́ ó tún ba tàwọn jàmáà jẹ́ ṣẹlẹ̀ ìjẹ́ bó ṣe jẹ́ ẹ̀rí kó pọ̀ nílẹ̀ Yorùbá yìí báyìí so mọ́ṣáláṣí ilé ìjọsìn fọlọ́n àti lè máàmù àti jàmá ẹnìkan ò gbọ́dọ̀ ṣẹ̀sìn lọ́nà tí gbéraga wọnú ẹ̀mí ẹ̀ ẹ wo lábẹ́ òfin ọlọ́run wọn lọ tọ́ kí ààyè ẹni tó tò lẹ́yìn lè máàmù ọ̀gá tuntun ìmáàmù lọ lópin ìgbà tí ò bá sí gbéraga lẹ́mìí tiẹ̀ náà hmm. máàmù ti ń bẹ láyè tó ga ọ hmm. tó bá pé gbéraga lòun náà fi wà ń bẹ sọ láti rẹ̀ bàjẹ́ sọ lè bó ti ṣe jẹ́ hmm wọ́n ní gbà táwọn gbọ́ pé obìnrin lè fira rẹ̀ lọ́kọ ọ̀dọ́ lẹ́mìí rẹ̀ ti gbọ́ nígbà àlàsọ àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ rẹ̀ àìsọ̀sọ́kùsọ̀ tiwa òfin ọlọ́run dá lórí pé obìnrin ò lè fira rẹ̀ lọ́kọ hmm. wọ́n máa fi lọ́kọ láéláé ni hmm kódà kó jẹ́ pé ilé ọkọ̀ kẹwàá ló fẹ́ wọ̀ ó hmm. ti kọ àwọn ọkọ̀ ti tẹ́lẹ̀ wọ́n ti kọ́ lẹ̀ hmm. ó wá fẹ́ wọlé ọkọ̀ kẹwàá bàbá rẹ̀ náà ni ó tún fi lọ́kọ̀ hmm. bàbá ti kú bàbá kú bàbá kú àwọn ẹni tí wọ́n á ń po bàbá rẹ̀ ni ó tún máa fi lọ́kọ̀ bẹ́ẹ̀ lòfin ọlọ́run bá rí torí rẹ̀ tóbìnrin bá wà ní ọkọ̀ lálẹ́ yìí wọ́n wá ní sólè kan jáde kó lé ọkọ̀ kó lóun kọ̀ọ̀kọ̀ kó tún fẹ́ lómi lọ́la wọ́n àti èsèré kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ká pọ́kọ̀ gan lọ́kọ̀ọ́lẹ̀ kò lè lọ́kọ míì lọ́la hmm. so yóò jókòó yóò ṣe ìdà ìdà yẹn dá lórí pé yóò ṣe nǹkan oṣù ẹ̀mẹ́ta hmm. wal-mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru hmm. àwọn obìnrin tí wọ́n bá kọ́ ọ lẹ̀ wọ́n jókòó láti ṣe ìdà nílé ọkọ tọkọ wọn lẹ̀ wọ́n ṣe nǹkan oṣù mẹ́ta ṣẹ́yìn nǹkan oṣù mẹ́ta ìyẹn ò tó lè lọ́kọ mi lẹ́lómi ò tó lè kọnu sí pé mo fẹ́ fẹ́ ọ hmm. àsìkò tí ń jókòó ẹnìkan gbọ́dọ̀ kọnu sí pé mo fẹ́ fẹ́ ọ hmm. òfin tọ́lọ́run ọba nìyẹn so torí pé tó bá pé kíkọ́lé alákọ̀ọ́kọ́ ni tí máa ń jókòó yẹn ó ṣeé ṣe tún ronú pé wàdà pé mo dọ̀ padà hmm. bẹ́ẹ̀ ni tó bá pé ẹ̀yìn kíkọ́lé ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn kíkọ́lé ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀sáyè fati ṣàtúnṣe má ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ Abu Hanifa rahimahullah àwọn ló wá nínú mazhabu wọn yìí gbogbo àwọn olùmọ̀ yòókù wọ́n sì gbáya wọ́n takò hmm. bóò ló ti fẹ́ sọ àwọn èèyàn di pọ́ǹtọ̀ hmm. tí ó wá di pé ìranù pọ̀ láyé hmm. bàbá ń fọmọ lọ́kọ gan ẹ̀rí ti ń ṣẹlẹ̀ ẹ̀rí báwọn ọkùnrin mi ní tí wọ́n ń fojú ìyàwó tí wọ́n fẹ́ rí lọ́wọ́ ẹ̀jẹ̀ kò ń lo fira rẹ̀ lọ́kọ ńkọ́ yóò ti lọ jẹ́ jù. ẹ àwọn náà rí láwùjọ wa obìnrin tí ń dá fira rẹ̀ lọ́kọ ibà máa ti ń ṣẹlẹ̀ irú rẹ̀ náà sáǹpù tẹ̀yìn náà mú wa òun lọ́dàmú rẹ̀ wa òun lọ́dàmú rẹ̀ kú zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ọkọ yìí. rédíò yín ẹ tí ì ń lọlẹ̀ àbí ẹ tí ì pa tẹ́ bá ti pa àbí tẹ́ bá yín lọlẹ̀ kẹ́ ẹ ti padà zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six ọkọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín lọ sí ń pè. ayatollah ṣe ayatollah ni láti Ìlọrin. ìbéèrè yín. Naam, ẹjọ́ mo fẹ́ béèrè ni pé ẹni tí ó rẹ̀ bóyá ó ní ọ́fà nísìn. Àwọn ṣéèkì sí iṣẹ́ ó dàpé wọ́n yà gbọ́ pé wọ́n ṣe àlàyé fún wa pé ọ́fà pé èèyàn lè má ti rí oògùn rẹ̀. Tó o lè má jẹ́ pé kò tó reason láti má gbàwé yóò mọ̀ ṣí àwìn yẹn. Naam, ó wá jẹ́ condition pé ọ́fà yẹn ló wà padà pa ẹni yẹn. So ẹni yẹn ò ní intention àti ṣe bóyá sídíà ní pìlè. Ṣé ẹni yẹn ṣé wọ́n máa ṣe sídíà fún un? Àbí ṣé ẹni yẹn ṣé wọ́n kàn ká ọjọ́ kí ó jẹ àwọn aráàlú rẹ̀ máa bá a fún. alhamdulilayi àwọn olùmọ̀ nípa ẹ̀sán ọlọ́run wọn lẹ́nikẹ́ni tó bá rí pé àárẹ̀ lọ́ba di lọ́wọ́ láti ṣẹ̀ṣùn yá ó sì já rẹ̀ táwọn wòye pé irú rẹ̀ lóògùn ṣùgbọ́n tó ṣe pé òun náà lọ padà sí sábàbí ikú rẹ̀ hmm. gbogbo ohun tó bá jẹ́ ní Ramadan lọ́wọ́n bẹ̀rẹ̀ lẹ́tàá sàmójú kúrò fún nítorí pé ńgbà tó lọ sọ pé wa man kana minkum maridan aw ala safarin فعدة من أيام أخر ẹnikẹ́ni tó bá jẹ́ láàárẹ̀ àbọ̀ wà lórí ìrìn àjò yóò máa san padà láwọn ọjọ́ mi ọjọ́ mi ò débọ̀ ńlá yé kó ti gbádùn à hmm. ń bọ̀sibọ̀si ipá pé òun ló fi falẹ̀ jọ̀ sàn hmm. so nǹkan yẹn náà ló ṣe pupa àjẹpọ̀ ló ń ṣàmójú kúrò. Hmm. zero eight zero six one nine nine twelve five nine plus two three four zero eight three two nine three eight nine six ó kọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi ọkọ̀ ilẹ̀ tí ń pè. Asan ló ń pè láti ṣe. Ìbéèrè yín. Ẹ̀jẹ̀ mo fẹ́ di ṣéèkì lóore ni. Ẹni bí ó ṣe dáadáa sí òbí ẹ̀ ní ìlànà pé ó mọ̀ pé àwọn òbí òun wọn ti cooperative. Sọ́jà ti máa ń pariwo fún ọ. Wípé kí ni ìròdà sí ìròdà ó wá di lọ́jọ́ kan ìkan náà ojú rẹ̀ wá. ẹjọ́ ya brother Hasan ọjọ́ ń lọ ẹjọ́ ya ẹjọ́ èèyàn ya. ìkan náà ojú rẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kó fún òun lówó ṣùgbọ́n ní èrò ọ̀gá ọmọ ẹni pé owó yẹn cooperative fún ọ̀fẹ́ gbọ́lọ̀ bọ̀ látàrí kó lè fi dáadáa sí òun kà fún ọ lówó ẹjọ́ kí ni kí ọmọ òun fi ìgbà tó fẹ́ fún ọ ó ní. ó ti yé. alhamdulilayi ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọmọ kó ṣe dáadáa sóbìrà ṣùgbọ́n ìwà ló fọ́mọ kó fún àwọn òbí rẹ̀ ní dáadáa tó mọ̀ pé wọ́n fẹ́ fi sẹ́lọ̀ ni. Hmm. torí pé ọlọ́run bọ̀ gbà kán ara wa lọ́wọ́ lójú ọ̀nà tá a fi máa fi sẹ́lọ̀. Hmm. torí ẹ̀ cooperative tó jẹ́ pé owó èlé náà lọ dá lórí hmm. Islam ò pé mùsùlùmí kó lọ́wọ́ nínú rẹ̀. ẹ sì rí i pé gbogbo ẹni tó bá dáwọ́ lé náà òun náà mọ nǹkan tí máa padà já sí fáwọn. nítorí pé sọ pé yamhaqullahu ar-riba wa yurbi as-sadaqat rìbá tẹ rí yẹn owó èlé ó máa ń kó bá dúkìá ni dúkìá rẹ yóò jóná ráúráú yóò parẹ́ tó jẹ́ pé kò ní ṣẹ́kù mà so torí ẹ̀ ẹ jẹ́ ká jìnnà sí nǹkan tí ọba dáa eléyìí ò túmọ̀ sí pé tọmọ ọba ti wá ràn yín lọ́wọ́ lórí ìbàjẹ́ ọmọ burúkú lọmọ ẹ mọ àṣepè fún bẹ́ẹ̀ bá sẹrú èpè bá àwọn ẹyin lẹfọrí gbé torí pépè lọ lásán so bí ọba mú ẹni tá a fẹ́ sí yóò mọ ẹni tó fẹ́ wọn dàbí màmá kan wọ́n ló ní kọ́mọ ó mówó wá àwọn fẹ́ fi sòkú torówó ń bẹ lọ́wọ́ ọmọ wọ́n á sọ pé mùsùlùmí lòun mùsùlùmí ẹ̀ sòkú wọ́n á sọ pé ẹ̀sìn tó lọ gbà ní àti pé lẹ́yìn òkè nìyá rẹ̀ ìyá yìí bá ṣépè pé ó mọ ọmọ àwọn ò múra rẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ pé lórí òkú rọ́tọ̀ fẹ́ ṣeun iná àbálọmọ ọba ràn ọ lọ́wọ́ kò sí nǹkan kan tí ó sọ ọmọ dáadáa ní ọmọ ṣẹlẹ̀ sọmọ torí tó bá pọ́lọ̀ náà ló ní ẹ máa sòkú sẹ́ẹ̀sì yìí kẹ́ wó nǹkan tọ́lọ̀ ní kẹ́ ẹ máa sí nílò lẹ́ǹsì. àmì ìgbà pé ṣètọ́ni ló ṣe lọ́sọ̀ọ́ fún ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bà náwó hmm. ẹ pàdánù èèyàn tó ń pàdánù owó ọ̀rọ̀ àlọ́mọ ti lọ gbẹ̀sìn kan ẹ jazakumullahu khairan sheikh ibi láti máa láǹfààní àti ìṣẹ̀nuró lónìí lórí ètò tí a pè ní àlìfíkò fi dín insha allahu rahman ọ̀la látún pàdé lórí ètò yìí lákòókò kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáṣẹ́rò ètò kọ́lọ́n kọ́ bá fi sun wọ́n lẹ́sìn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdọ̀lù sí yàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Limodina Center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀jọ̀ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti gbà ìwà jazakumullahu khayran Sheikh fi dunya wal akhirah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àmìnà tí wọ́n lè jọ wá láti òkè àdúrà akíntọ́lá ọpẹ́ pàtàkì lọ́wọ́ malam abdulwadud tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lóko mi tíjọ́ làwọn ìdíta tún pàdé inshallah ìmọ̀ kí wá ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ tá a tún mọ kíra wa nínú ọgbà aljanna inshallah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر